دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìgbọ́ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ محمد الأول تنوجه إمام ني مسألة دعوة الحق تنترا ماسك ني لماني لو أبي وكتا إما أبا وكالو بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a tún kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ìpè òdodo eléyìí tí ó ń dé sí tí ìgbọ̀ wa lórí ìkànnì yìí àmì ọlọ́run fún àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́n kó má ṣàbà sán ní ẹ̀sán dáadáa kó dẹ̀ bá kí àwọn bàbá wa tí wọ́n fi sọ́rí rẹ̀. lónìí à ń tẹ̀síwájú níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ adé ní àná nípa a yìí pé bí Ramadan ṣe bẹ̀rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nípa pé àwọn náà ṣàfẹ́ ṣojú kòkòrò láti ṣèjọ́sìn ó fẹ́ kí sọ̀látù tàràwíhì ṣùgbọ́n kò fẹ́ tó máa pẹ́ ó wá ń fẹ́ àwọn tàràwíhì onímàdó ṣọgbà irú eléyìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tàràwíhì yìí táwọn bàbá ń pè ní ìrun aṣámú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń ké láwùjọ wa lónìí ẹsẹsáàsì lásán ni wọ́n má dé ń ṣe wọn kírun mọ́ yá subhanallah ẹ wo àsìkò táwọn èèyàn fi ń kí tàràwíhì ilé tó yẹ pé oúnjẹ tí wọ́n jẹ àbí èso tí wọ́n jẹ á fẹ́ lè gba imú wọn jáde látàrí ìmọ̀ọ́mù tó ń lédè irun fún wọn. Suratul Fatiha ó sáré tẹ ìṣe ló tẹ pílẹ̀ mọ́ fásọ̀wọ̀d lẹ́nu bákan náà bó ṣe ń parí ẹ̀ báyìí náà tó ń gúnlẹ̀ wọn náà ló ti ti fi fábí ayyi Allahi rabbikuma tukadzibani Allahu akbar ẹ̀ bó ṣe ń káyọ̀ kúrá ní kakúkà warattilil Qur'ana tartila ẹ̀ṣẹ̀ ní kí yẹn máa kàlùkùrá ní bí ìgbà tí yẹn ń da àgbàdo sínú gbá tí wàá da wórówóró kò da bẹ́ẹ̀ èèyàn máa ń farabalẹ̀ ọlọ́run ọba dìde sọ bẹ́ẹ̀ náà fún anabi sallallahu alaihi wasallam pé wala tuharrik bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'ana wa idha qara'nahu fattabi' qur'ana alukur'ani kì í ṣe tí a máa ń kà ní kíkà aládà wórówóró èyí táwọn èèyàn sàlùkùránù dà lónìí sòtórí bẹ́ẹ̀ tó fi dí ìtànkà lórí irun ẹ̀yin ìmáàmù ìmáàmù a fi ọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ má bàjọ́sìn àwọn èèyàn jẹ́ ọ̀run yẹn kọ́ ni kó yẹ pé ẹnìkan ṣe lẹ́mọ̀ akẹ́tàrọ̀ wíì láti bẹ̀rẹ̀ dópin kò sí tó burú kẹ́ ẹ mú nínú àwọn ọmọ táwọn náà ti kí ó tán wà nínú masjid yín tó ti ń hàl quran kẹ́ ẹ̀ tí wọ́n síwájú pé afa kírun fún wa lónìí ṣùgbọ́n gbàtẹ́ ń ṣàrà kàkà dípò ìmáàmù yìí ẹ ẹ wá ń ṣà ń dá ẹ ń dálẹ̀ wórówóró ẹ ń dálẹ̀ wórówóró àwọn èèyàn ṣà wá ń kírun náà ẹlòmíì wá láìkiri eléyìí tẹ́ ń ṣe yẹn ẹni ẹ̀dẹ̀ ń dáná sí lọ́rùn táwọn èèyàn bá dé mọ́síjìrì kan tó bá rí pé irun dáadáa lẹ́ ń kí bẹ̀ tí wọ́n fẹ́ sákò tí wọ́n tún dé mọ́síjìrì mi tó ti rí pé dáadáa ni wọ́n ń kí bẹ̀ rí pé ayé àwọn èèyàn mọ́ wọn lára Islam kì í ṣe ẹ̀sìn mọ́ṣáṣiṣe bá kan ṣá torí báyìí àfàsùkò yìí rọ̀ wá gbogbo àwa ìmáàmù ìmáàmù ẹ̀yin mọ̀ káàkiri ibi tẹ́ ti ń gbọ́ wa ẹjọ́ torí tọ́lọ́hún ẹ mójútó tàràwí àwọn èèyàn ń tà ń pè ní sọ̀látù irun àkísìmì ni irun àkísìmì kì í ṣe tàràwí títí wa kì í máa ju ìṣẹ́jú márùn-ún làbí ìṣẹ́jú mẹ́wàá tàràwí kọ́lẹ̀ ń kíyàn anabi sallallahu alayhi wa sallam ó wà ní masjid ń jẹ ká arákùnrin kan wọlé nínú àwọn sòhábà nínú àwọn àfọ àwa tí wọ́n ti rí kọjá lọ sòhábì yìí ó wá kírun ó kírun tá anabi sọ fún pé irun tó kí yóò kí dáadáa lọ tún kí sòhábì yìí tún kí anabi sọ pé rárá a ní ètò tún kí yìí náà kò yàtọ̀ síra wọn ò kílè yìí náà dáadáa tó lọ tún kí ah sòhábì yìí tún tún kí anábì sọ eléyìí náà dáa bákan náà náà ni wà ní òjíṣẹ́ ọlọ́run bí mi ṣe mọ̀ kí nìyẹn anábì ni tó bá kí eléyìí báyìí láì mọye ìgbà ọlọ́run ọba ò ní gbà ṣe ń gbọ́ ẹni tá anábì ń sọ ńjọ́ náà sallallahu alaihi wasallam irun rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ irun tẹ̀yìn kí lónìí ó tún dáa ju irun tiẹ̀ tún dáa ju tẹ̀yìn kí lọ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe fún wa nípa àwọn sàhábà kò tún kún tó náà tún sọ fún ká má ti sọ̀rọ̀ ìtẹ̀yìn kí à ń torí tọ́lọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run ọlọ́run ò tọrọ ọjọ́sìn lọ́wọ́ wa abẹ́rù pé ó tọrọ ẹ̀ lọ́wọ́ wa ni àwa la ní man amila salihan min dhakari aw untha fali nafsi ẹnikẹ́ni tó bá ṣèjọ́sìn rẹ̀ dáadáa nínú wa ọkùnrin náà bóbìnrin ó ṣe fúnra ara ẹ̀ ní. tọ́lá tara báyìí ẹ jẹ́ ká mójútó o ẹ̀yin máa mú wa lẹ́ẹ̀kan sí a tún rọ̀ báàbẹ̀ ṣe wà ń ta yìí ayẹyẹ làwọn èèyàn ka àwẹ̀ kún owó làwọn àfáà kan ka àwẹ̀ kún oṣù jọ́sìn tẹ̀yìn náà gbọ́dọ̀ máa tìlẹ́wà alukuran ẹ̀yin ò dání tìlẹ́wà alukuran àfi kẹ́yìn máa lẹ́yìn gbá alukuran ẹ fẹ́ lọ ka ẹ lọ sàrò kuran kalẹ̀ nílé àwọn ẹnìkan àwọn olówó kan subhanallah ń bọ̀ lànà bìí ti kó àwọn Abubakar Umar Uthman lẹ́yìn táwọn adébìkan táwọn anábì wá bẹ̀rẹ̀ pẹ̀lú suratul Fatiha suratul Baqara mufilihun tuguni kalikina abẹrẹ sí wàá rúwú àwọn ahun bí ẹyẹ ẹga òdodo eh, ọ̀rọ̀ ni ó kàn máa kúrò létí bẹ ṣe ń gbọ́ ni ṣùgbọ́n alhaqqu min rabbika wala takunanna minal mumtarin a gbọ́dọ̀ má wí ngbọjẹ pọlọ ọba tó dá wa náà sọ ṣẹríṣe sí iná ìṣesí kan ni tó gbilẹ̀ láwùjọ wa lónìí ìṣesí káwá sálùkùránì di tá a wá lọ fi ń sa ṣẹ́fà àwọn yẹn káàkiri ilé wọn rárá ẹ kọ́ àwọn èèyàn lẹ́sìn ẹ júwe bó ṣe ń ṣàdúrà ẹ̀yin ṣe wá sọ̀rọ̀ ẹ̀ ń di kọ̀ntrátọ̀ tó ń gba kọ́ntrátọ̀ àdúrà ẹ̀yin náà ṣe wá sọ̀rọ̀ ẹ̀ ń di ọ̀lẹ tí ò lè dáṣẹ́ ṣe tó wá ń gbé kọ́ntrátọ̀ àdúrà fáwọn èèyàn ẹ fẹ́ ṣàdúrà fún ya yín ẹ gbé kọ́ntrátọ̀ ẹ̀ fáwọn afá kan ẹ fẹ́ ṣàdúrà fara yín lórí iṣẹ́ yín lórí ìṣòro tẹ ní ẹ gbé kọ́ntrátọ̀ ẹ̀ fáwọn èèyàn kan irú ilé wo nìyẹn ṣẹ́rù ń bà yín àti sọ fọ́lọ́hún tẹ́ ẹ fẹ́ fúnra ara yín ni yorùbá ní ẹni nìyẹn máa fi ń kọ méje ọlọ́run bá ní òde ọ̀hún ní astajib lakum ẹ̀yin ẹ pé fúnra ara yín ó nù wá dá wa lóhùn torí náà ìṣesí kan ni lónìí ẹ jẹ́ ká chẹ́ǹjì ìmá tójú bọ lẹ́gbàdúrà káàkiri lọ káwọn èèyàn mọ́lé ẹ jẹ́ ká yí sí ìmá gbé wàásù lọ báwọn èèyàn káàkiri ẹ rí láwùjọ lónìí torí pé àwọn afáǹfà àwọn èèyàn ṣòwò kò jẹ́ káwọn èèyàn dẹ́sìn mọ̀ mọ́ ohun táwọn obìnrin wa ń wọ̀ mọ́mì ohun tán ní kẹ́ ẹ wọ̀ torí bídíà tí wọ́n ń kó yín ṣe ẹ wọ aṣọ tẹ́ ẹ ẹ wọ aṣọ ọmọ yín wọ̀ ẹ wọ àwọn obìnrin wa ẹ wọ bí wọ́n ṣe ń múra lónìí ni wọ́n lọ bì kan Sunday wọ́n lọ ń ṣe kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ń náà ti ṣerú eléyìí sọlọsọlọ Abubakar ti ṣe juma ọjọ́ àkójọpọ̀ wa nìyẹn lẹ́yìn wákàtí márùn-ún níbi tó bá ti mọ́ káwa náà wá kan tá kan jọ síbi kan ni ìgbà àwọn èèyàn fáwọn èèyàn ṣòwò lásán ṣùgbọ́n kankan dá wa lójú ẹni tó bá ń gbòdodo tí ò bá jáwọ́ ń di irọ́ tó ń ṣe tó dẹ̀ mọ̀ pé dodo ní kínní tó wá máa mọ̀ tako síbi tó ti ń ṣe tó wá parọ́ mọ́ pàníyàn ń kúkú dà òun fẹ́ fi táwọn yẹn ṣe nì lálẹ́ kìí àmọ́ àròjọ́ yẹn náà wájú ọlọ́run o ustaz imam sheikh khalifa gbogbo tí wọ́n ń pè yín ṣé ẹ ti ṣetán láti dúró wájú ọlọ́run lálẹ́ kìí àmọ́ pé ẹ̀yin lẹ́ ń káwọn yẹn ṣe bídíà àníyàn yín dẹ̀ ni pé ẹ fẹ́ kí wọ́n di kèfèrí tí lè náà wá jẹ́ ọ̀dẹ́rù tó wà mọ̀kìbóòlù lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin gbọ́n mẹjọ́ rò ó kú bẹ́ẹ̀ fẹ́ ṣàlùkìyàmọ̀ yín ikhwata al-iman ẹ̀yin ọmọ ya wa nínú ẹ̀sìn ẹ̀sìn Islam kọjá kí ni wọ́n ń ṣe ń bẹ̀ yẹn gan ẹ̀sìn ọlọ́run ọba ni o inna dina 'inda Allahi al-Islam ọlọ́run ọba ní ẹ̀sìn tóun ọlọ́run ọba approve látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọ̀nà ni ẹ̀sìn Islam ṣé wàá rí bí islam ṣe wá wà yìí ó dùn púpọ̀ gan-an ó wá bùkátà sí kéèyàn fi ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn kó fi ṣe ẹ̀sìn làwọn bàbá fi sọ pé ìmọ̀ ló làdí nì wọ́n ní ọgbọ́n ò gbé e látara báyìí bí Ramadan ṣe wà ń ta ká tara wa jí ẹlòmíì lè ti gbàgbéra torí pé ó ti gba àwẹ̀gbẹ̀ yìí ní ìsìn ọdún tó kọjá ni ó wá jẹun lọ́sàn-án àwẹ̀ àbó mu tírílẹ̀ iná bá ṣẹlẹ̀ síyàn lọ́sàn-án àwẹ̀ téèyàn gbàgbéra tó jẹun àbí tó gbàgbéra tó mumi anabi sọlọ sálám sọ fún wa. ó ní. أن النبي صلى الله عليه وسلم قال من نسي وهو صائم arábìnrin ẹnikẹ́ni tó bá gbàgbé ó dẹ̀ gbààwẹ̀ kò wá rántí mọ́ pò ń gbààwẹ̀. fa akala. ló bá jẹun. aw shariba. àbó mumi falyutimma sawmahu. anábìnrin kó máa bá àwẹ̀ ẹ̀ lọ. fa innama at'amahu Allah. ohun tó ṣẹlẹ̀ sí yẹn ọlọ́run ọba ló mọ̀ ọ́n mọ̀ jẹ́ kó rí jẹ́ o. at'amahu Allah. ọlọ́run fún ló ń jẹ jẹ ni o ọlọ́run fún ní nǹkan yẹn mu ni o ọlọ́run fún jẹ ọlọ́run fún mu. àwọn àwọn bí ìpele èèyàn mẹ́ta ló já sí wípé ààwẹ̀ wọn ò bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ lóòótọ́ ni tó ṣẹlẹ̀ sí wọn ṣẹlẹ̀ sí wọn irú ẹni àkọ́kọ́ lẹni tó gbàgbéra anisiyan anasi ẹni tó gbàgbé nisiyanu jẹ́ kankan tọ́lọ́wọ́n bá kọ̀nsídà rẹ̀ púpọ̀ lára àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbàgbé ni kò mọ̀ pé òun gbà rẹ̀ ó ti wá jẹun ó ti mú mi kódà kò bá ti yó lódì ìwà tí kìbá ti ṣe pé lẹ́yìn ìgbà tó náà jẹ́ tó wá ní ah ọpẹ́ o in fact opportunity ńlá lélẹ̀ mo yó kẹ́rì kódà ìṣínú ò bá dẹ̀ wá dago mẹ́sàn-án èmi ti wà pàǹtí mi o tó bá ń sọ orí ilé ìjáde lẹ́nu kò mọ ohun tó ń ṣe kò dùn tó ṣẹlẹ̀ sí kò kálára bí ò tiẹ̀ mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ náà yìí tó ṣe lẹ́yìn ẹ̀yẹn ti ń túmọ̀ sí wípé mọ̀ọ́mọ̀ pé ohun òun náà tẹ́ lọ́rùn ni tó látara báyìí ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì alẹ́kọ́tọ̀ ò tó bá ṣẹlẹ̀ sí èèyàn wípé mistakenly ọ̀tọ̀ ní gbàgbé ọ̀tọ̀ ní kéèyàn mistake ṣe nǹkan káṣìṣe wáyé ó ń ṣàlọ́ àlá lọ́wọ́ ló bá ṣe mistake ló bá gbómi mi níbi kó ń ṣàlọ́ àlá lọ ó ń wẹ̀ lọ́wọ́ lómi bá kó sí lẹ́nu ló bá gbóhùn kùngbọ́n àbó ń lùwẹ̀ lọ́wọ́ nínú odò ló bá rọ́ mi mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. annabi sallallahu alayhi wa sallam inna allaha wada'a an ummatil khata'a wa nisyana wa masukiruhu alayhi. ẹlẹ́ẹ̀kẹta eléyìí tá a nábì sọ sọlọsọlọ nínú hadith eléyìí tí sọ́sọ́ abdulwasi ń kà fún wa yìí wọ́n pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ti ní kí mọ́lákù máa kọ̀ kalẹ̀ fún ẹrúpẹ́rú dẹ́ṣẹ̀ látara pé ó gbàgbé àbí ó ṣàṣìṣe àbí kẹ̀dẹ̀rẹ́ wọn jẹ́ ń pa ẹni tí wọ́n dádùbúlẹ̀ tí wọ́n wá rọ lómi mu àbí tí wọ́n wá kí oúnjẹ bọ̀ lẹ́nu tó fi wá gbé mi ó dẹ̀ wà nínú àwẹ̀ kò lẹ́ṣẹ̀ àwọn ènìyàn ni wọ́n dànù lọ́dọ̀ ọlọ́run. mastukiri hu alayhi. ohun tí wọ́n bá jẹ nípa lórí rẹ̀ láti ṣe láti wá já àwẹ̀ rẹ̀ àwẹ̀ yìí ò bàjẹ́ ènìyàn sì ń gbàwẹ̀ lọ àbí ọlọ́run bá kó jọ kó ṣàánú wa islam ń bùkátà sí ká gbọ́ àgbọ́yé ẹ̀yìn èèyàn ọ̀wẹ́ máa lọ jókòó níjókòó àwọn ibi tí wọ́n ti máa gbọ́ wá sí à ń ṣe lọ́dọ̀ wa wọ́n ṣe káàkiri àwọn mọ́ṣáláṣí súnà ẹ má fi àsìkò nínú ramadan ní ṣòfò dání o àbí ọlọ́run bá kó jọ kó gba ní ìbádà fún wa subhanaka allahumma hamdaka shara allah ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àtúpàdé ní ọ̀la ní de àsìkò yìí insha allah. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hún ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three five seven five one four six six fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú ẹ pàdé àwọn ìmáàmù wa ní juma ní aago kan àbọ̀ ti aago méjì bákan náà ọjọ́ sátọ̀dé halkọ ìyẹn ni ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ láti aago mẹ́rin ààbọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà madrasa ìyẹn ni ìkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a mọ̀ sí ilé kéwú fún àwọn àgbàlagbà àti fún àwọn ọmọdé àti àwọn ètò wa báyìí níbẹ̀ bẹ́ẹ̀ lọ ní mọ́sálásí wa Da'watul Haqi ní lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.